وحده لا إله إلا شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو إن دين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب أعوذ بالله من الشيطان الرجيم شهد الله أن يقول لا إله إلا هو والملائكة وأولي العلم قائما لا إله إلا هو العزيز الحكيم لا إله إلا عليهم ọba tí ó tún ṣe lẹ́rọ̀ lọ́pọ̀ wa, ní àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tẹ́yìn láì mọye ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sẹ́yìn nínú àwọn ọjọ́ ayé láì mọye ọ̀pọ̀lọpọ̀ oṣù sẹ́yìn tí a ti túká tó ń kálukú ti ń bá yóò ṣe dáadọ̀ látàrí àná sí ìgbàkàmìnà jùlọ tó ń ká ti bá bí ìṣẹ̀lẹ̀ ayé òṣèré ọ̀rọ̀ tàbí àwọn òṣèré ọ̀rọ̀ lọ tó tó wá fi ìfẹ́ tó fi àánú ẹ̀ tó fi dáadáa rẹ̀ tó tó fi padà fún wa sọ báyìí bá a ti máa ń túká láwọn ọdún tá a ti túká ẹ ká tó padà pàdé bó ṣe ràn yàn fọlọ lábẹ́ pọ́nrán ọba fẹ́ ni àgbẹ̀ tábíyẹ́mu dé fẹ̀rọ kó bẹ̀rẹ̀ láàárín ìfọ̀ wàlá kìlá ìfọ̀ láti láàárín. ولكن لا بغالي لا بغالي وكم يمضي الفراق بلا لقاء وكم يمضي الفراق بلا لقاء nínú àwọn èèyàn tí wọ́n ti fọ́ká lérílẹ̀ tí wọ́n ti túká tí wọ́n ti jọ ṣe ó dàbọ̀ apàdé láyọ̀ ولكن لا لقوتنا فراتي ولكن لا لقوتنا فراتي ولكن أما لا لقاء ṣùgbọ́n لا لقاء náà ọwọ́lé ó ti pé nínú kéwù òṣìṣẹ́kún láháúlà wà láàkùnwátà ó ti sọ pé láháúlù wà láàkùnwátù ọwọ́lé

ṣùgbọ́n kò sí pípàdé kan láyé tí ò sí fẹ̀rọ̀ tí ò sí péyàn padà túká tọ́lọ́ máa ní kéèyàn ó túká tó tún padà wá tó tún pàdé wá sí ẹ̀kọ́ sọ́dọ̀ àti ìgbéyà làṣà ń tòun. وكل الحمد لله وسلام على عباده لله ọlọ́ni nǹkan tí kẹ máa wí fún náà ni ẹ máa sọ pé alhamdulillah wàkúlẹ̀ ní alhamdulillah pé ọpẹ́ ní fọ́lọ́ wàsàdámọ́ ala ibadi alladhina safa àti wọ́n ti pẹ́tẹ́ èyí tó kù nípele ìfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ nítumọ̀ ẹ̀jẹ̀ ala ibadi alladhina ìbàdí ilẹ̀ ní ẹ̀sọ́fẹ́ dákẹ̀ẹ́ ẹ̀tọ̀rọ ìkẹ́ ẹ̀tọ̀rọ ìkẹ́ ẹ̀tọ̀rọ àlàáfíà fún àwọn ẹ̀rú ẹ̀ èyí tó ta lẹ́sà ọlọ́ọ̀ra kàmá sọ́ọ́lẹ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọ̀zọ́ ó jẹ́ pé wá pé Allah nínú àwọn ẹ̀rú ó ta àwọn kan lẹ́sà àwọn pàtàkì láyé àrísọ́tù kọ́ o bẹ́ẹ̀ wọ́n ní sọ́yìn ká kọ́ ọ̀nà ni Muhammad ẹ̀tọ́ pàtàkì nínú ayé ọ̀nà ni Muhammad láàrin àríwá ìlàláwà rí. Tí kò bá jẹ́ sọ báwọn èèyàn pàtàkì ló ṣe wípé ẹ́ ó tó lórí pòfẹ́sọ̀ fakọ́tì mi ní irọ́ pòfẹ́sọ̀ rẹ̀ gẹ nígbà míì ó lè pẹ́ ó lè jẹ́ nìkan yẹpẹrẹ jù láwùjọ. Máa ka ó lè yí pòfẹ́sọ̀ pẹ̀lú kó jẹ́ pòfẹ́sọ̀ yẹn náà. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على عباده الذين اصطفى أو وسلام على عباده الذين اصطفى أو يروا لهم طلعوا سلسة ẹni àkọ́kọ́ tó pàtàkì tó léyìn jù lánàgbà Muhammad tọ́lọ́lọ́ Ìgbẹ́ àrẹ́bìnrin ni yá fẹ́rọ̀ tí kúnlẹ̀ ومولود ومنتجبي لا غير طفلي ومولودي ومنتجبي العالمين إلى ما حصل البشر العالمين إلى ما حصل البشر العالمين إلى ما حصل البشر أما أن يا بطو ويه هو عالم ó ní ọlọ́run bá ní ká máa ìkẹ́ àti fún ẹni tó ń tà lẹ́sà. ta lẹ́ni náà ẹni tó ń bá tà lẹ́sà ó ẹni tó pàtàkì tàbáwo mọ́ṣẹ́rẹ́ tàwọn omi tó dé yọ ó ẹni tó pàtàkì tàbáwo tó ń gbé ń wọ̀ ó tó pàtàkì wájú wẹ̀yìn ẹni yẹn gbajúmọ̀

حسر البشر للعالمين إلى ما حسر البشر للعالمين إلى ما حسر البشر Àbáàdé nínú ayé, kò sí ẹn tó lóore nínú ọmọ ayé tí wọ́n bí, níjọ́ tí wọ́n bí Jonathan, níjọ́ tí wọ́n bí nínú ayé àwọn yọ́mọ̀ ọ̀sọ̀ pé ẹkù rere, ẹkù bíbí, ṣùgbọ́n wọn ò mọ̀ pé tí ó dà nìyẹn tí ọjọ́ wọn dà nígbà Muhammad ọ̀tọ̀ káwọn islam ilé ìfọ́jú bẹ̀rẹ̀ sí bíbí àtẹ́wà Muhammad èèmọ́ni ìṣẹ̀lẹ̀ ayé ànábì èèmọ́ni bára bí òtú kípakòdà ànábì èèmọ́ni àìfẹ́ sẹ́yìn máa níbi ọwọ́ ajẹ́ ọ̀gá èèmọ̀. lọ́sọ̀gbẹ́yà fáyọ̀rọ̀ tí fúnni yóò fáyọ̀rọ̀ tí fúnni wà máa أنزل البشر إلى دليل إلى ما أنزل البشر اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم ọ̀rọ̀ àdúgbò ní pàkí bí ọba àti òbí sọ̀rọ̀ ọ̀rọ̀ ọba tí wá ní ànábì dáná gbogbo àwọn afá àti wọn kọ wá ní kéwú gbogbo àwọn afá àti wọn jẹ́ kí á jẹ́ èèyàn tí wọ́n jẹ́ ká dá òun súnmọ́ ẹ̀ lọ́sìn ọlọ́ba akẹ́ wọn àwọn tí wọ́n ti kú nínú wọn ọlọ́pàá ń ṣe dáadáa fún wọn torí pé ìdá fa dáta ní sáánú ìfá ìjàsí. ìdá àfa dáta ní sáánú ìfá ìjàsí. ìdá fa dáta ní sáánú. بفائدة إذا فادك إنسان بفائدة من العلوم فلازم شكره أبدا من الهنون فلازم شكره أبدا من الهنون فلازم شكره أبدا وقل فلان وقل فلان جزاء الله صالحة وقل فلان جزاء الله صالحة فيها وألقي الأجر والحسناء أبادني والقل الكبر والحسناء ومن الكبر والحسناء أفقد يقضي إذا أفادك إنسان بفائدة شيء بشيء láǹfààní mà tó kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ kó jẹ́ yàn tó jẹ́ ó tún tó nínú شكره أبدا من العلوم فلاسي شكره أبدا من العلوم فلاسي شكره أبدا ẹniyẹ fi ìmọ̀ fún ẹ ó bẹ̀rẹ̀ sí mọ́ ó fẹ́rẹ̀ ayé ọ̀rọ̀ náà pọ̀ ìjọ mọ̀ ìsọ̀rọ̀ nígbẹ́ náà sí ṣùgbọ́n òwúrò àbádá gbogbo ìgbàlọ́mọ̀ dúpẹ́ fún nítorí pé tẹ́lẹ̀ yẹn ò bá fi bẹ̀ ń kọ́ kí ni o báwo ló bá ṣe dáa tó dáa mọ̀ àwọn tó kọ́ wa tí wọ́n jẹ́ àwọn fáwa ibi tí wọ́n bẹ̀rẹ̀ dé àti tí wọ́n parí dé tó wọn ò bá fi ẹ̀sìn kọ́ wa àbá wa jọ wọn ní tí bá sọ àwọn àbá àbágọ̀ kódà àbágọ̀ jẹrán lọ. ṣùgbọ́n àwọn àbá ni wọ́n fi mọ̀ kọ́ wa àwọn ni wọ́n ti ẹ̀sìn kọ́ wa àwọn ni wọ́n jẹ́ ká ọlọ́run ọba kan àfáà أبدا من العلوم فلا في شكرا أبدا واعلم وقل فلان جزاء الله صالحا فقل فلان جزاء الله صالحة فلان لقد يوم لقد جزاء الله صالحة صالحة جزاء الله صالحة فقلت لا نؤمن بك ما شوف الصبر ọlọ́mọ ni ó jẹ́ bára ọ̀sọ̀ pé kù lánàá ọ̀rọ̀ jẹ́ ọ̀sán عمر داقوى الأستاذ العلامة سليمان حمزة عمر داقوى جزاء الله صالحة الفاضل الرشيد الرؤوف عمر داقوى جزاء الله صالحة عمر الأستاذ العلامة سعيد الرجاء عمر داقوى جزاء الله مصالحة وكل فلان جزاء الله صالحة وجزاء الله صالحة أفادني وأن الكبر والحسد أفادني الله أفادني أفادني الكبر والحسد Àwọn tí wọ́n kọ́ wa nímọ̀ ẹ, ọ wà pa ìgbéraga, àlùkíbírò, ọ parẹ́, kò ní ṣe gbéraga, wà lè ṣáfà, ó sì yọ kìí takú. Nígbà náà ni bárọ́kà, èyí tó pé, èyí tó kún nínú wà nínú wàhálà. Wọ́n mú àwọn afọ́wà tí wọ́n bẹ láyé fọ́jẹ̀ wọ́n lu ayé bẹ̀rẹ̀. Jẹ́ wọ́n lu ayé àlámọ́ni Alil Kitabi wà Sunna tó bá ṣe ara wọn. Àwọn afọ́wà ni ò bá wọn kẹ́. ọbẹ̀rẹ̀ látọ̀rí àná bí i àdàmọ́ títí tó bí lórí àwọn bàbá bàbá wa. Ayàtí abẹ́ sí lórí àsìkò, ẹ̀yìn yẹ́ lè kí ni àwọn ẹ̀kọ́ ilé abe abẹ́ ẹ̀kọ́ ń yìí Quran ó ti tó pàtàkì ni àkùnkùn sí àbá lọ síbẹ̀ ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ pàtàkì Quran náà nǹkan nínú ẹ̀ àbí àwọn díẹ̀ níbẹ̀ ní áyà yìí fẹ́ kọ́ wa alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ afẹ́kọ́rin lẹ́lẹ́mìí wa wa ta ó ṣe pọ̀ sọ́mà méjèèjì bó ṣe pọ̀ tó yẹ àti tí ń bẹ láàrin méjèèjì ẹnì kẹ́kẹ́ òun sí ní kápá ẹ̀ kò sí kápá ẹnì kẹ́kẹ́ àti àlọ́ adẹ́kọ̀ọ́yẹ wa pé ẹni tó bẹ̀rẹ̀ ní ìrìn àgbègbè ẹ̀dá bá ṣe jẹ́ pé pé èèyàn bá ṣe pọ̀ tó láyé ẹ̀yọ kan ni wá sí ẹ̀dọ́ lọ àwọn koríko bí wọ́n ṣe pọ̀ tó ẹ̀yọ kan ni wọ́n àwọn ẹranko bí wọ́n ṣe pọ̀ tó ẹ̀yìn ìrìn àjọ ọlọ́ ẹ̀yọ kan ni wọ́n kódà wàkọ́ni akọmi mẹ́rẹ́ tára mọ́ọ̀lù ọlọ́run tó dá nǹkan tá a dì

gbogbo àwọn ẹ̀fẹ́ ìlú ẹ̀dẹ́ pọ̀ tó ẹ èyí bẹ́ẹ̀ ló sọ́gbà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin méjèèjì afẹ́kọ̀ọ́ wà fún kò sí níkà àpọ̀ ẹ̀sẹ̀ gẹ́gẹ́ ju àwòrán ẹ̀kọ́ aláàfọ́lẹ̀. bákan náà nínú ààrẹ afẹ́ mọ ipò tí àwọn èèyàn wà síwájú àwọn nínú àwọn ìdọ́lọ́ làwọn mọ̀láìkà wà nínú àwọn ìdọ́lọ́ làwọn èèyàn wà ìjà àwọn ìfẹ́lọ́ lájú àwọn ìfẹ́lọ́. bákan náà nínú ayé afẹ́ tó jẹ́ kó rẹ̀ lẹ́lẹ́mìí wa wípé àníṣe kò sẹ́sì kankan tí ń jẹ́ sí àtìlà kò sẹ́sì ìgbàgbọ́ mi kẹta kò sẹ́sì àṣeyọrí mi kẹta tayọ Islam Islam nìkan lẹ̀sìn ẹ̀yẹ́ lè ṣe tí ò ní ìgbàlàjẹ kápóhùn ti Islam ìsọ́mìtọ́lẹ̀ ẹ̀sìn ẹ̀yẹ́ lè ṣe tó pàrọ̀ mọ́ fọkàn bá ní pé ta bá ti ẹ̀tọ́ sórí ẹ̀ ẹnìkan tó ń ṣe ògùn lápòjúwe ẹ̀yẹ sọ fún bàbá ológun pé ó yá ẹ sọ pé ògùn wọn parí ẹnì kékeré yẹn ó nílà ṣùgbọ́n mùsùlùmí ẹ̀sẹ̀ pé ọlọ́run ẹni kí aláwọ̀ parí yẹ́bà ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ ìyẹn náà ìmọ̀ kan ni tọ̀bìrìyà òye kan ni àdámọ̀ kan ni tí fi àwọn apá àníjẹ́ ọlọ́run ò ní gba ẹ̀sìn míì ọlọ́run ò ní dáwọ́ kò ní kí ẹnì kẹ́kẹ́ káàbọ̀ àfẹ́ ń bá dé sọ́nà ọlọ́run ní mùsùlùmí afẹ́kọ̀kọ́ rẹ̀ lẹ̀ fún wa pé ẹ̀sìn kan tọ́wọ́ wọn bá ó gbà tó náà ní Islam nínú àwọn ẹ̀kọ́ nínú ayé òun náà ní pé ìjáwọn ẹ̀sìn ń táwọn èèyàn ń tó di tí ọ̀dà tó Islam kí ló sọ wọ́n di tí ọ̀jẹ́ sì mẹ́lẹ́nu eléyìí náà àgbèyẹ̀wò tọ́lọ́ tọ́lọ̀ ọ̀rọ̀ àwọn ànábì ṣe wọn tó sì fi síra sí báwo làwọn wọ̀nyí ṣe táwọn àfa àwọn ànábì wọn lò àti àwọn àfa wọn á ti bẹ̀yẹ gbé ẹ̀kọ́ táwọn mùsùlùmí náà báwo láṣẹ bá ànábì wa lò àtàwọn tó wọn bá tó rántí wa ti àdàlẹ àbíyá ìwà mùsùlùmí lẹ́yìn àwọn ànábì ọlọ́ eléyìí ó jẹ́ àwọn ẹ̀kọ́ eléyìí tí ó sòdo sínú ayẹ ọlọ́mọba ayẹ ti abẹ́ tú onáà آية إليك جلوبهم ونعوذ بالله من الشيطان الرجيم بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط

nígbà tó ń fi àgbà tí ń roko tí ń kọbè tí ń dàgbàdo yọmọ bẹ lọ àmọ́ nígbà tí àgbàdo tatẹ́ tó wá wọnú ọgbà ọgbà oko rẹ̀ tó wá rí àgbàdo tí ọmọ rẹ̀ yọ sọ̀bọ̀sọ̀bọ̀ ẹni tí láì lẹ́nu kí ó lè sọ pé a lágbájá ọkùnrin ni ọ àgbẹ̀ ni ọ ọkọ sẹ́mọṣẹ́ àbí ẹnjìnìà míì náà tí àwọn èèyàn ti tọwọ́ bọ àmójú ẹ̀rọ tẹ́tí tọwọ́ bọ ẹ̀rọ tí ò ọba débẹ̀ lọ́ba ṣe lọ́rùn ẹnjìnìà ọkùnrin làdá ọkùnrin ìpín nǹkan ẹ̀ iṣẹ́ tí o bá dẹ̀ ẹ̀yẹ bá dẹ̀ bọ̀ yóò ní orúkọ yìí orúkọ tó ga jù náà àwọn orúkọ ni kò sí orúkọ kẹkẹ nínú ìṣẹ̀lẹ̀ ayé àbí nínú sẹ́mà tó tún ga tayọ orúkọ yìí àwọn òun ló ga jù lọ. nítorí pé àwọn afọ́jẹ́ kò yẹ wá pé yìí tìmọ̀lì jà rárá orúkọ tó tayọ gbogbo ọkọ̀ yòókù ni. Allah ó wá ní òun tó ń jẹ́ òun jẹ́rìí tí ọlọ́run bá ń jẹ́rìí ọlọ́run bá ń jẹ́rìí nǹkan àyàfi kó jẹ́ pé nǹkan yẹn nǹkan pàtàkì ni jẹ́bẹ̀ jẹ́ fún alákòjúwe ẹnìkan dára lágbóore wọ́n wá ní tanẹ́lẹ́rì rẹ̀ ó ní pẹ́sidẹ́ntì orílẹ̀-èdè à kòdákọ̀ baálẹ̀ kòdákọ̀ baálé kòdákọ̀ ọ̀rẹ́ rẹ̀ kòdákọ̀ ìyàwó ẹ̀ kòdákọ̀ pẹ́sidẹ̀ntì ẹgbẹ́ adájọ́ tó rò lẹ́ẹ̀mejì kò tó dájọ́ eléyìí

nǹkan ẹgbẹ́ bá ti jẹ́rìí ó ti tó ṣùgbọ́n tó wọ́n fẹ́ sọ fún wa tó bá jẹ́ fún ọlọ́run gẹ̀gẹ̀ fún rẹ̀ ìní ń jẹ́rìí nǹkan yẹn pàtàkì kí wá ní nǹkan yẹn anáwúlá ìlàrà ìlàrà ìlàrà ọlọ́run ní nǹkan tí mo jẹ́rìí sí kí ni àwọ̀ tí mo jẹ́rìí sí anáwúlá ìlàrà ìlàrà tí mo jẹ́rìí sí náà ni pé kò sọ́gbà kẹ̀kẹ́ ìlàrú àyàfi àwárù náà

ìyẹn ń túbọ̀ tí wọ́n dá lójú ó rìnlẹ̀ fún bẹ́ẹ̀lì pípíká ní kọ̀ dá lójú ni ibà tí sọ fún ẹlẹ́yà ara wọn yóò ti máa jáde pé irọ́ ni òun kọ́ ẹni tó jẹ́ lẹ́tọ̀ òun lélẹ̀ àbí wọn wọnú olùkọ́ ẹ̀dá kan bá ní bá ní ẹ̀rí ọwọ́ àti rẹ̀ ó ní èmi ní bá rẹ̀ ó ní bàbá tàbí ó ní èmi lẹ́lẹ́yà ara mi tí èèbá ṣe

لا إله إلا هو لا إله إلا هو lẹ́yìn ọlọ́run tó mẹ́kí ló túnkẹ́ ọlọ́run náà tó ní òsọ́lọ́run lẹ́yìn ọlọ́run ìrọ̀lọ́rọ̀ ẹ̀rẹ́ rẹ̀ ilé kàrìbà Muhammad ọmọdúnwà fọ́lá lóbi jẹ́ fún yí wọ ipé gbàtí pẹ̀lú àwọn sọ̀hádà tí ń bá sọ̀rọ̀ ọwá ní iṣẹ́ àlùbọ́rùn wà ṣe kíkà ọwá ní wà lẹ́bìí tọ́lọ̀ ń bá fẹ́ ti bọ̀bọ̀ ẹ̀ṣẹ̀ yóò ṣe ṣe wà sí tí wọ́n náà ṣe fẹ́. arábìnrin àtẹ̀jì àtàjì alẹ́lá ọ̀rọ̀ yìí ní dẹ́ sọ ọbẹ̀ sọ mí di ọbẹ̀ máa sọ bẹ́ẹ̀ sọ mí lórogún pẹ̀lú ọlọ́run ọbẹ̀ jẹ́ kí n máa gbọ́nà ọ̀bà tàkẹ́ pẹ̀lú. ètò bẹ́ẹ̀ àyè máa sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ òkè à àkàbọ̀rà ẹ̀yìn náà ni à tọ́nà bá ti fẹ́ tẹ̀ bá ti mẹ̀ náà àrí nílẹ̀ nínú ẹ̀kọ́ sọ́nà àìmọ̀ ẹ̀kọ́ tọ́lọ̀ bá fẹ́ bá bẹ́ẹ̀ jẹ́ ní kí ní ọlọ́run bá nìkan ti tó ẹ ẹbí à ẹyẹ lọ́gá wa fẹ́ra tó ẹyẹ lọ́gá wa ẹgbà tí wọ́n máa di nígbà tí wọ́n máa kára pé àlùrẹ́ àlùrẹ́ ayẹyẹ àbò ìrẹ́ lẹ́yìn náà bá ti fọwọ́ sí àwọn ìlà. irú gbọ́dọ̀ èyí gẹ́gẹ́ mọ́tò fún gbọ́dọ̀ ṣé ọ̀dà ni àmọ́ wo lè pé iṣẹ́ àlọ́ tó mọ̀ sí kò lè pé tọ́lọ̀ ń bá fẹ́ lẹ́yìn náà lẹ́yìn náà fẹ́ òtí ìyẹn ti wà tààkì ìbòtí wà ń bẹ̀rẹ̀ ajẹ́pẹ́ ọlọ́run àkọ́kọ́ lẹ́yìn náà ọlọ́run lè lu lágbájá sábà Nàà. Ìyá ìpínlẹ̀ kó wá pé ọlọ́run nìkan náà ni, òǹnìkan ló dá wà nínú sánà, òǹnìkan ló dá wà nínú ọlẹ̀, òǹnìkan ní ń bẹ láàrin méjèèjì títí máa ti ń sọ̀rọ̀ ní gbogbo ẹ̀. Ó wá gbogbo ẹ̀dá tòun dá, ó ń wá tí ó jẹ́ náà fún un lè rí bó náà lọ́la wá ní kí tó máa jẹ́rìí. Ṣáìlọ wà wọ́n náà wùlẹ̀ ilẹ̀ ilẹ̀. Ó òun jẹ́rìí pé ọlọ́run òun náà ni ọlọ́run. lẹ́yìn tó ń wá jẹ́rìí tán àwọn tí àwọn màláíkà wá ní màláíkà. àwọn màláíkà náà tó wá ń jẹ́rìí kí ni wọ́n jẹ́rìí sí. Ànàwúná ilá ìlàrù. Yá áì àwọn wàlmàláíkà ṣàhìdúnà ànàwọ̀ ọ̀la ìlàrù. Àjẹ́kà àwọn màláíkà náà ń jẹ́rìí wípé ọlọ́run ọba tó sọ fóun lọ́lọ́run àtàbẹ̀. Ṣé ìpínlẹ̀ kíláàsì àlewà class kó jẹ́ pé ẹnìkan bẹ ní mathematics náà ó fi yé púpọ̀ sọ́mọ́ni ẹ̀jọ́ the best way mathematics should come out ẹni tó mọ iṣẹ́ ìṣirò tó kọ́ jáde tó wá jáde ẹni tó gbogbo ẹ̀rọ wọn ìrẹ́ bẹ́ẹ̀ kò náà nítorí pé ẹ̀jà fún ìkẹ́ ẹgbẹ́ òṣèré nìyẹn ó hàn sí yí kódà àwọn ẹni pé káfí tẹ̀jẹ̀ kú káyọ̀ tẹ̀jẹ̀ kúrò ẹni tó mọ̀ ìṣirò tó láàrin wa tó mọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àbíláwùrújọ ẹgbẹ́ ṣe mùsàlùmọ́tò ẹgbẹ́ ẹjọ ń ṣe ìtàkàgbà níbi kàkà Kùrán wọ́n wá ní ẹjẹ́ kí á fẹ́ nìkan láti pólì àwọn ẹgbẹ́ lábẹ́jà ni wọ́n lọ ẹ̀gbẹ́ wọn rẹ́rẹ́ kò sí ajá wọn níjẹ́ òní làwọn náà wọn lọ ẹ̀ ń jọ́ kíjà làwọn náà wọn lọ èmi náà lọ lóyún wọn yẹn àbá ǹjẹ́ jùlọ mi rẹ̀ sí akọni ẹ tí wàá fọwọ́ mọ́ alátọ̀lá káfà mo ìwọlé mọ̀dé bá jà wọ́n sì fẹ́ wá ṣe mùsàlọ́pọ̀ àwọn mọ̀lẹ́kà wọ́n rí pé ìtọ́rọ̀ wọn bá jẹ́ ìrísí yẹ fún lọ́lọ́ wọ́n gbà á bẹ̀ sí bó ṣe rí nìyẹn. wọ́n ní mọ̀lẹ́kà. wọ́n náà wọ́n mọ̀lẹ́kà tá jẹ́ ìrísí ní sí báwo ní ìtàkọ́ fẹ́ jẹ́ àṣàhádà ìlà ìtọ́pọ̀ ni ṣùgbọ́n ní ọ̀nà táwọn mọ̀lẹ́kà jẹ́ ìrísí jẹ́ ìrísí kàmọ́ àkọ́rọ̀ wọn mọ̀tẹ̀rọ̀ òun náà ní pé àwọn mọ̀lẹ́kà jẹ́ ìrísí ìjọ ọlọ́run ọba rẹ pẹ̀lú títẹ́rí bàbá ṣọlọ́ amọ̀lẹ́kẹ̀ ọ̀rọ̀ ìjà àtìlẹ̀ fún wọ́n jẹ́rìí sí nǹkan gbogbo wọn máa tẹ̀rí ba láàrin àtò nàlọ́ àmẹ́rọ̀ ṣe yá pa àjọ ọ̀rọ̀ ṣe má ṣẹlẹ̀ fúdí ìmọ̀tà fún lábẹ́lẹ́ náà gáàmì tó bá ní ti tó bá ní ọmọ ṣẹ́ ọ̀rọ̀ ṣe mọ̀ tí èèmá tí èèmá ń dáwọ́ bí ah, ẹni jẹ ṣẹ̀fọ́ mọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ ìwọ́n lé jẹ́ ìlọ́rọ̀ lápòjúwe ẹnìkan ní bsc lápòjúwe wọ́n wá gbé wọ́n á gbé oní bsc lé ẹ lérí gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ wọ́n wá ń pàṣẹ fún ọ̀tọ̀ ọjẹ́ hnd kódà ó pé ó dẹ̀ mọ̀ ó tó bá ti ṣe bá dà lóṣẹ̀ ìwọ lọ bá yanjú ẹ̀ ìwọ lè ṣe ní bọ̀ ọ̀gá rẹ̀ lórí pépà oní bsc yẹn ó pé láwọn àṣọfẹ́ yóò máa gbọ́ láti ẹ̀sùn tó ò ní fẹ́ tẹ̀lé ọmọ òbí ẹ̀yà sọ̀rọ̀ gan àwọn bẹ̀rẹ̀ fúnra fún ṣe ogun ẹ̀ àwọn gbogbo ẹ̀kú wọn ni but ó kí ní pé ṣùgbọ́n àwọn ó hàn sí oṣù tó lòdò bọ́lá ó ṣe jẹ́rìí fún lọ́lọ́ owó náà lọ́lọ́ àwọn ẹ̀wọ̀n àti àwọn jẹ́rìí. ó yẹ pa aṣọ náà ní ẹ̀ṣẹ̀ báyìí iná wọ́n máa ṣe ní àwọn ìlú ẹ̀ ẹ̀wọ ẹ̀ ẹ̀ àwọn ayélujára àti wọ́n ti tako táwọn ọlọ́run rẹ̀ lọ bí ló ṣe wẹ̀ pa wọ́n rẹ̀ wọ́n lẹ̀ ṣe bẹ́ẹ̀ kò yẹ fún eré ọtọ́rọ́tì ọlọ báwọn ìjẹ́rìí àwọn màláìkà àwọn tí wọ́n jẹ́rìí títí ọlọ́run ọba àwọn àwọn náà àwọn àfà àwọn afọ́jọ tẹ̀sí wọ́n ní ayai nínú àwọn ayà tí ń sọ fọ̀ọ̀dọ́ ìrọ̀lẹ̀ ọ̀làrá ọlá tí ń bẹ àwọn tí wọ́n jó ní mímọ̀ ayà ìjẹ́kẹ̀ nínú ọlọ́run ò gbogbo èèyàn nínú àwọn tí wọ́n ẹ̀rẹ̀ tí ọlọ́run náà ò dákẹ́ lórí oní nímà ọlọ́run wá fi pé bọ́ iná ń fi ní kí sọ. wọ́n ó lórí ìlú pé iná ń fi ní kí sọ. ibi ara òun ní mímọ̀ ká ṣùgbọ́n tí màá ò ṣe wọ́n láǹfààní tí màá yẹn òwúlò fún wọn ọlọ́run wá nípa tó sọ pé wá ó lọ ẹ̀mọ̀ tá a dákẹ́ wàhálà ó ṣẹlẹ̀. àfa tó náà ń gún tẹ tó gbọdọ̀ tó gún tẹ àti tó ní pé òun ṣe ní má lówó ó lówó yìí

kéde àbá àti mọ́ ọmọ ìyàwó yàwó lọ́rọ̀ nígbà àwọn ọmọ kí wà nù pé àwọn àlejò wọn àwọn obìnrin là. ọlọ́run pè ọ́ lábùsọ pé àlẹ́ ẹlmù fọkọrọ wọtẹ̀sírí kùnlé àmìlì àlẹ́ ẹlmì fọkọrọ wọtẹ̀sírí kùnlé àmìlì ìlàmìyàkùn àmàlónì. فالعلم كالعدم إن لم يكن عمل فالعلم كالعدم ó ní àlẹ́lù ìmẹ̀tẹ́rìyẹ fọ́kọ́rọ́ fàárí lọ́jẹ́ ọ̀la lọ́jẹ́ wọ́tẹ̀sí Ìtòlẹ́ ọjẹ́ mẹ́rin náà lórí ìfọ̀sọ̀rọ̀. Wàtẹ̀sùn yìí fún lè ààrẹ nìyí. Akọ́lẹ́ ọjẹ́ fún ẹ̀ tó níbà, ṣùgbọ́n ìlọ́mìlẹ́kùn àmàlú fọ́lẹ́

Fàláyétàkà fún mẹ́láyétàkà máa fàní Múta. Fàláyétàkà tó mẹ́láyétàkà máa fàní Múta. A jẹ́ pé ìtọ́ ọmọ yẹ òyíọ́ ni ẹ́, ìtọ́ òkè yẹ òyíọ́, gbà tó òkè wúdẹ́, ẹni tó pèrè ẹ̀ ló ní mímà, tó tó wá ní ẹwà ẹgbẹ́ mbáyé yẹ̀wò tó yá ni. akọ̀kọ̀ sẹ́yìn rẹ̀ lọ àbí ẹmú kan àbámu bí àfitẹ̀sùbá àfúrúkú kan èyí rẹ̀ ẹmú kan ìwọ náà wàá mú tọ́ ọba yìí mú tọkọ̀dìkà fọ́lìkà bímọ àǹzọ̀rọ̀ àlà Muhammad mo ti sọ pé ìtọ́lọ́run fi ránà bí nǹkan na òòlù bẹ́ẹ̀ ni nǹkan ó ṣe kálọ̀ o ẹ̀fẹ́ ṣe rú ẹ̀ títí ya ọ̀rọ̀ wọ́n ìmọ̀ obìnrin pé wa lẹ́yìn abúlé ọ̀sán aláwọ̀ àwọn tí wọ́n ń ní àfa àwọn àfa àlúgbà Muhammad ó jẹ́ pé àpé níbi tí kìí sáré bá ti lọ sópin ìpìlẹ̀ fìdínà ọ̀rọ̀ àwọn afárò ti máa jáde wá ọ̀dọ̀ wọn lè fi ó ti máa padà sí lọ́nà wo àwọn afárò ó máa pìlẹ̀ fìdínà ẹ kẹrí afárò lè dí ìjọ kàkó ní níbi ìjẹta àbíjẹrin mo lọ sí ìka nígbà tí wọ́n á débẹ̀ wọ́n á yá àwọn ìrẹ̀kẹ́ tí wọ́n ń wo kẹkẹ lórí láptọ̀ máa ti wọlé lẹ́yìn tí wọ́n àti ní àbí ẹnìkan ní ìrùsà mo ní ẹ̀ta sọ̀rọ̀ tó àfẹ́ ó ní tẹ́ tí ń sọ̀rọ̀ ó ní rọ̀súlù ni àwọn olùgbà ó ní rọ̀súlù pé ayò rọ̀súlù olóòjì tí ni òjíṣẹ́ olóòjì tẹ́ nìyẹn mo wá ní òjíṣẹ́ èwo tẹ̀kọ́ ìlú wo lè yí wà ní nàìjíríà wa wọ́n tó sọ pátákọ́rọ̀ àdúgbò tó wà lọ́gbọ́ jẹ́ níjà tó kíkà ní mo ní eléyìí min alamati sáà nínú àwọn àpẹẹrẹ páyé ti ń lọ òpin nìyẹn eléyìí tí ò lè dákẹ́ ó tó pẹ̀lú rọ̀túùlù lè dákẹ́ ẹlòmíì ẹlòmíì ó ti pa pé tí wàhálà bá jẹrẹ nínú ẹkùn lásán àbá àbúrò ṣéwù mí ṣéwù tíyọkún mọ́ni àbá ìdákun ẹ bá ní mọ́tàkàrà ọmọ bẹ̀rẹ̀ dá bá lè yẹjú ẹ̀ ẹ̀yí sáàgbé orí sọ̀rá irú yóò sàkó ládùúgbò yìí yóò náà yọ fìlà yìí láwà ibo. ṣùgbọ́n àwọn òun ní kejì gbogbo àfà wà òun ló lẹ́rí mi bá ìmọ̀ ń bẹ̀rẹ̀ pé sọ. àwọn àfà tó ń sọ fún wọn jáde tó ń lọ lọ àwọn tí wọ́n dúró sí tí wọ́n mọ̀ tó ti pé tí ilẹ̀ afárànyìn ló lè dúró ó ti wá àti fẹ́ fẹ́ ní àfà èyí tẹ̀ wí ẹ̀mí kò nínú ìlú ìwòjì tẹ́ tẹ̀ àyàfi tẹ̀bàlì dáàbò kọjá. Afọ́bìnrin yóò dúró pé ṣé ìgbà ilé dáàbò lẹ́rẹ̀ bá parí ẹ parí, fọ́bìnrin ló kù tó lè dúró mẹ́. Ṣébí lánà, ṣébí àwọn sọ̀hárà, ṣébí àwọn kojú wíláyà, ṣébí lánà, ṣébí àwọn àfá àtọ́là, ibù tẹ́míà, ọ̀ṣùmọ̀wá, wọ́n ti ṣe wá àṣírí ìjọ kẹjọ ṣe wá àṣírí ọba àmì ẹ̀rẹ́ lọ mú wá. Nígbà tí a mú ibi wà

ṣùgbọ́n ká ní wọ́n ní tẹ̀gbọ́n hàn jọ rẹ̀ ìhà ẹ̀yìn tó ṣẹlẹ̀ ní ìsinmi pé tẹ̀lé àwùjọ yìí wọ́n kò wùlà. àwọn àbọ̀ àti wọ́n bẹ láwùjọ lé àbíwá àbí jahannam ní wọn àwọn èèyàn kẹ tí wọ́n ń pèpè tẹ́tẹ́ ẹnu náà jahannam dúró sí. kàdé ibi tí wọ́n dúró ní o náà ni àbúwá bí ẹnu ọ̀nà jahannam wọ́n dúró tí wọ́n wà máa ṣe kọ̀ǹdọ́ fún jahannam wọ́n máa sílẹ̀ àbí fún ọ pé lówó ni ìké ẹ̀ṣẹ̀ wá ní olówó ìwọ́n náà kan lá ìwọ́n náà lọ́lá bí ẹni tí àdé ọ̀rọ̀ lu wa bẹ́ẹ̀ Ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ ìpọ́ ọlọ́run lọ́lọ́. Wà òun ní ìlìmì ọlọ́run ọba tó gbẹ́sẹ̀ ni ma tó lóye bẹ́ẹ̀ni ògẹ́gẹ́ lòye lọ́gbẹ́. Ẹwọ kó jẹ bẹ̀rẹ̀, ó ní àmì ọ̀hún láìlára Àwọn mọ̀lá jẹ́ ìbẹ̀ pé kí ni láàá ilẹ̀ ìlà ẹlòmí òṣìṣọ́ ní ìrẹ̀lẹ̀ ẹlòmí tí ó yẹ òṣé ó lè mọ́rún ó lè ti gàjọ́ ìrákùn tó lọ bá ń bá mọ̀ ní pé wọ́n ń jẹ́ ìdíkù wọn lọ.

ọlọ́pọ̀lọpọ̀ ìkẹta fún àwọn pọ̀fẹ́sọ̀ tẹ́ẹ̀rí tó ní pọ̀fẹ́sọ̀ ẹ̀wọ̀n ògbẹ́ àbí wọlé ní káà ní pọ̀fẹ́sọ̀ tó wá ẹlòmíì kò sọ ní káà lábí ẹlòmíì láwù báyìí bí òpò ló tó tó ń tẹ̀lé bóòlù wọlé ní ká lásán tí ò ní túmọ̀ kẹ́kẹ́ ẹnìkan wọlé tí wọlé ní ká tí ń bọ́ ta tí ń fi àwọn ẹlẹ́ tí ń fi wé afọ tàkìlún tó dáàrẹ lórí sí kùrán ọ̀rọ̀ àwọn tí ẹ mọ̀ pè lọ́jọ́ bẹ̀ ní sí pé ẹni kẹ́kẹ́ kàwé láyé ó wá kàwé gboyè àwọn ìrẹ̀ ẹgbẹ́ rẹ̀ nígbà tó lẹ́wọ́ kọ́lé sọ káwọ́ fẹ́sọ́ sí bẹ̀ àwọn òwúrọ̀ jòkó táwọn afá ni jòkó tí wọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀ta ìjáza àwọn àwọn ọkùnrin ẹgbẹ́ nígbà tí akédèdè ṣe ń níwájú àwọn ẹ̀rọ àwọn èèyàn wà ìdákí ìlànàwó àmìnú kẹmà àmẹ́rẹ̀ náà tọ́dù ẹnùmínú kẹmà àmẹ́rẹ̀ ṣùgbọ́ aláìlàwó mọ́sùnbà wàlákí láyà lẹ́mú ọlọ́run onìkan lọ́lọ́run tẹ̀kí wùlò pa wọn tó wọ́n dára òmùgbọ́ ní wá wọ́n ní tó yí káyínlá àwọn òmùgbọ́ tí ń bẹ̀rẹ̀ mo sọ rẹ̀ ìlànà kẹlmẹ̀ ẹnu àti gbogbo rẹ̀ èèyàn tí máa ń bẹ láyé bẹ́ẹ̀ tí wọn tẹ̀lé nítorí pé ìmọ̀ yẹn ní ń jẹ́ mẹ̀gẹ́rẹ́ ọjọ́ ọlọ́run bá rẹ̀ ọlọ́run wá ní wa ó lé kọ́ ìmọ̀ omi tọ́pà gẹ́gẹ́ ọlọ́wọ̀n ọba tí a ń wí tó bẹ̀rẹ̀ ara sí ọba tó pàtàkì ni alhaki ọba tí ó dìjọ́jọ́ gbẹ́ ni ọjọ́jọ́ gbẹ́ ìdíjọ́lọ́run fi ṣe gbogbo nǹkan lórí ọlọ́run dá ayé nítorí ìdí kan ní ká máa lè rán sí lára mọ́ta tí ọlọ́wọ́ bá ní lára níjọ́ ọ̀dọ̀ mẹ́ẹ̀ ó wá òun tó ayé ò lè wà bẹ́ẹ̀ lọ ọwọ́ àfi ẹ̀sìn fún wọn nígbà tí ẹ̀ẹ́dá wọn Nàbí wa ilé ìsinà na oúnjẹ ìkìtàbà ومن يكفر بآيات الله فإننا مريض Ẹwọ ọlọ́run nígbà pípàtàkì àti jíjọ́jọ́ bẹ́ẹ̀ jẹ̀bẹ́ ọlọ́run dá wa jẹ́ fún ọgbọ́n tó ń ní kí òun fi wálẹ̀ òun ká lọ́kọ́ ṣe tó bá wù ẹlòmíì lè sọ pé bàbá àtọ̀hún lọ́wọ́ bá ti ẹlòmíì lè sọ pé rárá igi táwọn bá nígbà táwọn fẹ́ tẹ ìlú idó ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ méjì kan ń bẹ nígbà tá a kọ́kọ́ dé lórí gbogbo ẹ jẹ́gbó méjì kan ń bẹ nígbà tá a fi papopako òun nìkan òkú ó dáa tó gbé ọkọ̀ tí ó wò wí wá ọ̀tọ̀ owó ó ní irú kí yẹn ni wọ́n máa sìn. ọlọ́run nígbà pípàtàkì ẹ̀ nígbà jíjẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ̀ wọ́n wá gbé ẹ̀sìn kalẹ̀ fún wa gbogbo ìta máa ṣe tí ó ti gbogbo owó parapọ̀ máa ṣe tó ti gbogbo tá a bá ti ṣe láti máa jẹ́ nìyọ́nà ọlọ́ níwájú ọ̀lọ́ tá a bá ti pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ wọn fi lójú tá a bá ní ṣòro nínú ẹ̀ pẹ̀lú láti oníṣòro wa bíyá táà bá dúró síbẹ̀ ìṣòro táà lè máa fẹ́ sọ́ọ̀bù yẹn abẹ́yẹjú yóò ti fara máa di ìlọ́po méjì. ọ̀rọ̀ wa ni nàbílà ìdá lọ ìrìn ìsìlẹ̀ àti nàbílà ìdá lọ ìrìn ìsìlẹ̀. ọlọ́run nínú tó bá tàkì àtọ́lẹ̀ òun ní ẹ̀sìn kan ẹ̀sìn mi náà wà níbẹ̀ rẹ̀. ẹ̀sìn kan ọlọ́run bá ní gbogbo bá wa pé àwọn ẹlẹ́sìn kejì ìgbòlódì ẹlẹ́sìn kejì kí ló sọ fún wa pé tí wọ́n ń ṣe yẹn ẹ̀sìn ní kò kí ń tẹ̀sìn ẹ̀sìn ni. gbogbo ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ àwọn kan náà sọ ó ń bẹ nínú ìwé tọrọ fún ẹran sáyé kùránì dẹ̀rẹ́ òun ìwé tó ga jù. bìmọ̀jì yìí nọ́tà sátìkú ńlá kó tóbi sàbàwíyà pẹ̀lú pé kùránì ti dé gbogbo sí àtọ́nà yòókù lóbi tó parẹ́. ọlọ́run wá ń sọ níbẹ̀ níbi ìwé ayérayé nìgbé láti ìgbà ìgbà ọmọ ẹlẹ́sìn náà. إن دين عند الله الإسلام ọba ní tó jẹ́ ẹ̀sìn tó ń fẹ́ gbà tó jẹ́ ẹ̀sìn tó ń ọyẹ́ ò tó jẹ́ ẹ̀sìn tó ń ó padà mọ́ rí àwọn tí wọ́n ń ṣe tó wó pé ìrànlọ́wọ́ wọn ọlọ́dún náà láti láàrẹ̀ ìrìnà ń dára nílé ìsìlá Ìsìláàmù rí kèé fẹ́ jọ́ àjọ́ ti bẹ̀rẹ̀ tó fi jẹ́ pé ẹlòmíì ń tọrẹ ìwọ́n tó ló gba Ibrahim gbọ́ Ibrahim bàbá àgbàgbọ́ ni ọ̀wá sí Islam ló tọrẹ ìdí Ibrahim tó tó ní. wà á máa yọ ọ̀gá bá mi láti Ibrahim ilá máa ń sábì àdàmúsọ̀rọ̀. wàlàkọ̀dé sọ̀fà òfin tó ní àárá. wàlàkọ̀dé sọ̀fà iná òbí ìṣúlì ha wà ìnáwó òfin àfẹ́ràtì lámìnà sọ̀lì. jọba àmì ìsìlámù dáhùn sọ yìí ẹni tó mú wá lákọ̀ọ́kọ́ lọ́yìn kódà alùpé nóò oríkórí nóò olóòrùn ní awálò rọ́sùn ṣùgbọ́n ọlọ́run bá fi ìsìn ìgbọ́ ìpẹ̀ta gbogbo ẹ̀ ìdí kọ́ọ̀lá làwúrọ̀ kọ́ọ̀lá làwúrọ̀ fún asìlím kọ́ọ̀lá asìlámtù lẹ́rọ̀ fílá àlàmínà kọ́ọ̀lá asìlámtù lẹ́rọ̀ fílá àlàmínà. àdúgbò ẹ̀dọ̀ yìí òun ni bàbá àtàjọ ìgbàgbọ́ ìwò ìgbàgbọ́ ti alábọ́ káàkiri kan ìgbàgbọ́ gbàgbọ́ pé lẹ́yìn ọlọ́run kò sí nǹkan bí ọlọ́run látúkẹ̀ ìyẹn ni ìwé ìlú wà lérí ẹ̀ ẹ̀sìn yẹn ló ṣe orí ẹ̀ ló tẹ́lé orí ẹ̀ ní gbogbo wàhálà fìtínà mùsíbà tó dé bá orí ẹ̀ ló ti bá òṣìṣà kù ó ń bẹ̀ ògbésòro yẹn jáde nínú Islam bẹ́ẹ̀ ló ti tẹ́. Àsìlámùsù ní Rọ́bìnrin àlàmí. Látòrí Muhammad. Ọwọ́ sọ bí i Ibrahim, bàbá ní wáyà فلا تموتن إلا وأنتم مسلمون الحمد لله الحمد لله ẹbí kìrìsìtẹ́nì ẹbí pé inú bíbélì tó kọjá níyẹn níbo ọlọ́run ti níbo nìwé yẹn ti kìrọ́ ní kìrìsìtẹ́nì ẹbí ẹlẹ́sìn ògún léèrè tí ń ṣe ògún pé ẹbí tẹ̀gbẹ́lẹ̀ tó tẹ̀ òun tẹ̀ ní òun wá sá gàdúdú èèyàn ní ìlú ẹni tó kù ọ̀gá ni èèyàn ń rẹ̀ rárá. ọ̀gá lolódo ẹjọ́ òníwèé kọ́ àwọn olówè kìtàbù rọ́ọ̀tù wà rọ́ọ̀yì làwọn lò ṣùgbọ́n ìsìláàmù kìí ṣe pé àwọn pé mi sọ́ra mi mùsùlùmí ìwọ kọ́ ọkọ̀ mùsùlùmí sẹ́mẹ̀ lọ́rọ̀ ti pè wá ní mùsùlùmí sẹ́mẹ̀ islam mùsùlùmí náà ni mùsùlùmí jẹ́ máa màkánà ọmọ ọkọ̀ rẹ̀ ọmọ mùsùlùmí ni nítorí pé orúkọ sí gbogbo àbí àbí àbí sọ wá nìyẹn tọ́nà ti sọ wá láti ìta tó dáyé ọlọ́run wá níwáyé sọ bí i Ibrahim bẹ̀ ní ẹ̀sìn nígbà tó fẹ́ kú

tí ọlọ́run ọba rẹ̀ náà máa ṣe. Wọ́n ilẹ̀ ẹ̀bẹ́ ikẹ̀. A sì máa ṣe ọlọ́run ọba gbogbo àwọn gbogbo wọn wọ́n ṣe wọ́n wá jà lọ́wọ́ àwọn ọmọ wọ́n sì máa yìí ìlàwọ̀ ìsìn àkà ìlàwà ìlàwà wà náà nùdà ohun mùsùlùmí. Àwọn wọn lẹ́sìn bí àwọn ọmọ wọn gbà tí wọ́n fẹ́ kú, ó ti lẹ́mọ̀ ẹ̀sìn lẹ́yìn wa. Ó ń kálukú wọ́n lẹ́ka jẹ́kọ̀ọ́ ń bẹ̀, ó ń kálukú náà sọ ọmọ rẹ̀ sí lánàá bẹ̀rẹ̀. Tọ́ba tó wá rí pé olóńdé ọmọ bí àwọn ọmọ rẹ̀ ìlú làwáyé o àwọn èèyàn kan níbi tí làkàyè tí wọ́n tó lé ewu ni wọ́n ń gbé àwọn kan olóòlù wọn ń tẹ̀lé ẹ̀yọ́ ọmọ mi kan wà mẹ́ ẹ̀yìn sí mẹ́ ọlọ́run ọba ìlà ayé ara ẹ̀ ìlà ààbò olùkẹ́nikẹ́ máa ṣe ẹ̀ mọ̀sẹ̀ kàmí àkóso. Ilé òun ni Islam báwo yẹn ṣe ń ṣe é bọ̀ ní ẹ̀sùn gbàgbọ́ láti gba Muhammad. Àbẹ́bí ọlọ́run kẹ́kọ̀ọ́ lẹ́bí ṣe ànábì ní àpójúwe ìlú àtàwọn ànábì tí wọ́n wá sáájú mi wọ́n dàgbẹ́ bí àpójúwe olówó kẹrin olówó ó ra ilẹ̀ ó kọ́lé nígbà tó kọ́lé ilé yẹn jẹ́ akúpọ̀ ṣùgbọ́n ó fi ààyè owó blọọ̀kì kan sílẹ̀ báwo ni bá ti kọ́ náà alẹ́ yẹn ni wọ́n wò pé a ara wà ilé lọ́dọ̀ àti báyìí lawla hadhihi fursa. kí ìbá ti ààyè tí ó lè gba ìwọ blọọ̀kì ilé ọba ti dàgbù àdébì ní àwọn àdébì ọlọ ìníwọ́n kọ́lé yẹn ààyè tó kù yẹn èmi ni mo wá síbẹ̀. jẹ̀rẹ̀ àdébílẹ̀ èmi ni búlọ́ọ̀kì kan tó sẹ́kù yẹn mo kàn wá parí iṣẹ́ báwọn àmọ́jọ́ ọlọ́run ti ṣe ni ó sì àdébí ti parí ẹ̀ lọ́sọ̀ pé alẹ́ ọmọ akíkọ́ lóṣù lápọ̀ ń dé lápọ̀ wọ́n á ti máa tó ara ẹ̀kọ́ ní àgbà tí wàárọ̀ ìṣù lápọ̀ ń dé ọlọ́run jẹ́rìí tí jíṣẹ́ ó sì parí ẹ̀ fi o búlọ́ọ̀kì kẹ̀yà ó jí bẹ́ẹ̀ ìsìláàmù lẹ́sẹ̀ tán tẹ́ máa ní kékílẹ̀ ẹ̀sẹ̀ wo ní bẹ láyé ẹgbẹ́ kí láwùjọ lẹ́yìn ìsìláàmù kí ló tún kàn lẹ́yìn ìsìláàmù kí ló tún kàn. àmàlẹ̀ ẹ̀rọ tó ló bí mẹ́ ń sílẹ̀ ilé yìí mi rọ̀ bí nítorí pé ìsìláàmù yìí kò sí táà fi kún sí fáìlì kọ́nà òṣèwádìí mùsùlùmí kò sí táà fi tó déwọ̀n òtútà lẹ́bi dúpẹ́ jàmá mùsùlùmí olóòlọ́ olóòlọ́ orí jẹ orí jẹ orí mu orí mu orí ma orí ma ó bá ti rẹ ti dé mùsùlùmí ní ọmọ ìsọ̀kúrò alhamdulillah alhamdulillah orí bí àwọn nǹkan yẹn àwọn bàbá wa lánàá wọ́n ó ti ń lọ́wọ́ kò ma. bá àpadà síkọ́ nìyẹn ni àdẹ́wò ni ó ti bímọ kò bímọ àpadà ni àdẹ́wò ni àbóṣe ń kírun kò kírun mẹ́ àdẹ́wò kọ́ nìyẹn àpadà sí nìyẹn àpadà sí nìyẹn ọ̀lọ́ mọ́pà mi dàda ìgbà ọ̀lọ́ mọ́pà mi dàda ẹni ọlọ́run bá akọ̀ nípọ̀rún ọmọdé tọ́lọ́run bá akọ̀ nípọ̀rún àgbà tọ́lọ́run bá akọ̀ nípọ̀rún ọkùnrin tọ́lọ́run bá akọ̀ nípọ̀rún obìnrin tọ́lọ́run bá akọ̀ ọlọ́run nínú ọlọ́run akọ̀ nínú ẹ̀rọ mi lọ́rùn jẹ́ tẹ́fẹ́ ẹ̀rọ mi lọ́rùn jẹ́ lè máa fi wọn. Wọ́n ti mi ní káàkiri àlàyé lẹ́sìn. Bẹ́sẹ̀ lọ́rùn jẹ́ fèrè máa fi wọn. Àbí ìsìláàmù ní kẹ́lẹ́sì, òun ní kẹ́lọ náà. Tí èèyàn bá jí tí òrin jọ jẹ, táwọn ẹni tó mùsùlùmí lọ sọ pé alhamdulillah. Alhamdulillah. Wàá bóde, òun jẹun, òun wá ń dúró, alhamdulillah. Ó ní àbákíní ìdòdó, ẹgbẹ́ ìgbélànà ọmọ rẹ̀ fún àbíjẹta ìyàwó ẹ̀bí ló gbọ́dọ̀ lọ́dọ̀ òsìkò tí táwọn ọjọ́ ẹ̀mẹ́ ó sì wá ń dúpẹ́ kí ni ń dúpẹ́ pé sọ pé ìsìláàmù ni. torí pé mi máa zọ́dà ní ọjọ́bẹ̀ ọ̀hún àti wà ní iná zọ́dà ní ọjọ́bẹ̀ ọ̀hún àti iná. àmì mẹ́ zọ́dà ní sọ̀rọ̀fà ọ̀hún àti iná. wà ní iná zọ́dà ní ọjọ́bẹ̀ وكدت بأقوم مسيئة سرايا مسيئة سرايا وكدت بأقوم مسيئة سرايا ربوني تحت قولك يا عبادي دخولي تحت قولك يا عبادي دخولي تتبرك يا عبادي دخولي تتبرك يا عبادي وطيرت أحمد لي نبيا وطيرت أحمد لي نبيا Kí ló ṣe wọ́n tí wọ́n ń tò ló nínú wá tó? Dada ni ṣàrọ̀ fún àṣíyá. Kí ló ṣe wọ́n wọ́n ní kí ló ṣe ìyàwó ẹ̀ kó lọ níjẹta àgbàtà ń bẹ̀ ó ní àwọn ti dáná kẹ́yìn sí ó tó sùn kẹ́ ìyàwó kọ́lẹ̀ tó wá bọ́ta ìṣẹ̀ alhamdulilá wọ́n wá ní mẹ́mù yìí ti fọ́ka tọ́lẹ̀ ẹ̀yẹ́ e ó ní sẹ́ máa ń bí òun tó òun òun lòun mẹ́ ṣe máa ń bí òun pé kí ni ìdùn àbáyẹ ń núná kí ó tẹ́ bí nǹkan kiri tẹ̀lẹ̀ sí ẹ̀sìn subhanallah bí àdánwò tẹ̀lẹ̀ sí kò ti láyé ọlá ilẹ̀ ìlànà ìlànà ìlò jíìm subhanallah tó bá ti wí sẹ́yìn òṣùpọ̀ tàbí àbúrò yóò wọ́n bẹ́ẹ̀ ní ìṣẹ́rì pọ̀ wọ́n sí ẹ̀. àìsàn láti bí pé kí ló ń lò mí nú tó ti pé kódà mo fẹ́ lè máa borí rẹ̀ ó ní ẹ̀jọ̀ fún ẹgbẹ́ nǹkan méjì nǹkan méjì wọ́n náà kọ́kọ́ ní pé kí owó lè dáadáa kọ́ lè ṣàkà. ìgbà tí wàá sọ̀rọ̀ yọ̀ọ̀ta

bàbá ní tí ń lò wá tó láti yẹn bákan náà ló pé wá sọ ìyá ń sàn án padà. sẹ́ni nàbí yẹn wá sọ ìyá ń sàn án padà ní nàbí yẹn. Ànábì wa, Adúwájú lọ́dún Mùhámmẹ́, òun là Ànábì là tẹ̀lé, Ànábì tẹ̀lé máa tẹ̀lé tẹ̀lé kàlàkà. Àìsàn ti fi ń gbà tí gbogbo ayé, tí gbogbo àwọn àdébẹ̀rẹ̀ máa ń sábú sí pẹ̀lú kìí àmà, òun nìkan náà lọ sí bẹ̀ sallallahu alaihi wa sallam ìyẹn fi yé wa mú islam iná tí iná ìdá sọ́rọ̀ ilẹ̀ náà Ẹjẹ́ fún ilé àdíṣẹ́ àbísọ̀lọ́rọ̀ ọ̀sánlá. Tẹ́lẹ̀ ẹ̀sí bá tún dáwùtù pé tẹ́ tí ó bá tẹ́sàmù tó bá kú tí ó wà jẹ́ ẹni ẹlẹ́jì dára ẹgbà ti kú tó pàdúré ta gbé títí lẹ́yìn àyà tí ò mímọ́ táwọn dókítà àtẹ́bẹ̀ sọ́tọ́sọ́ wà ní òlẹ́bí wò tí wọ́n gbé sí láyà tí wọ́n kìbọ̀ sí tí ò mímọ́ tó ti pàdúré tí ò lẹ̀ fún súnmùsùnmí fáwọn lọ́rìn fáwọn ìlẹ́ni iná sì nìyẹn dì ẹni tẹ́bi mẹ́rọ ẹ̀mú fi búra ẹni yẹn ti ṣògbó sórí wú. Adúbà Muhammad ó jẹ́ kọ́yẹ́ wa wọ́n hadith min hadith Anas radiyallahu anhu ọ̀gọ́ àdìsí ibn Malik kọ́nà máa ní yọnu sí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba náà bèèrè wà mẹ́sàlá nípa ànẹ́bì àyínà àbí bàbá mi ń bọ́ lọ́wà tó ti jẹ́ kó rí ẹ̀sìn ní ìní akú sí àtọ̀ sí ìsìláàmù lẹ́yìn tí ànẹ́bì ti jẹ́ tán ànẹ́bì sọ fún ẹgbẹ́ wà mí nínú wà mí náà iná lọ́wà. sọ̀rọ̀ kàtà nígbọ́rọ̀ kẹ́ بقدر مشرك فبشره بالنار اللهم صل على محمد وعلى اله àníbi jẹ́ sọ ọgbọ́n tó dábí lójú dé tó ọba tí ń kọjẹ́ lẹ́gbẹ̀ẹ́ sàárì ẹnìkan nígbà tó wá wo sàárì rẹ̀ wọ́n ń da lọ́wọ́ àmbẹ̀ wọ́n ní pọ́ọ̀lù ni ó dá ìpàdé òfin kú ó kó jọjọ ó dá ìjọ rẹ̀ ìjọ mọ́wọ́ bàtà ni. orí tó ti pé lórí ìrìn ẹ̀kọ́ pẹ́lẹ́ pé ọmọ ìyàtọ̀ àbẹ́bí ní bàbá ṣírò wò lè la bí pé òkú yà náà òkú. Jẹ̀mẹ́ kó lè kéde bàbá ṣírò wò lè náà àbẹ́bí ní mo tó fún nírò fún nírò pé òkú yà náà tí mo dá mi lójú sí pé ìyá ń jẹ lọ. Jẹ̀mẹ́ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ bá ń sè ẹ pé tí ìmọ̀lẹ̀ ti ń sẹ̀sìn mí lẹ́gbàá kí ọmọ sòkó fún wọn kí ọmọ kí ọmọ bẹ̀rẹ̀ fún wọn kí ọmọ bẹ̀ wọ́n wò kí ọmọ ti wá àti fún wọn torí pé tí ẹ bá ilé kú tẹ́ wọ́n lọ́ọ́ ikú síbúyẹ̀ adúlá ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ lẹ́bi ti bàṣárọ̀ wọn níná torí pé ọlọ́wọ́ bá tọ́ta tó náà sílẹ̀ ó sọ pé pé á náà ó láìlá ilá wọn láìka wọn ó láìlẹ̀ kọ́ ilá àwọn oṣù tìtà àwọn tàà fún tíra afáwọn náà ń tíra bá ṣe fún yín afáwọn náà níwè bá ṣe fún yín kùránì gẹ̀nìkan kọ́ ni ìwé sẹ́mà ìwé sẹ́mà pọ̀ gbajì tó gbajúmọ̀ ń bẹ̀ jẹ́ márùn àbí mẹ́rin ìwé sẹ́mà àwọn míì tó ń bẹ tọ́lọ́dún fún wọn lápòjú oṣù fún Ibrahima ọ̀rọ̀ kẹrìnwó náà tọ́lọ́ fẹ́rẹ́ sí Ibrahim àwọn èèyàn ò gbajúmọ̀ ni àwọn tó gbajúmọ̀ ni tàwọ́rẹ́tà Injil zabor àwọn yẹn gbajúmọ̀ ṣùgbọ́n nínú àwọn àìsàn nínú àwọn àbíyá ọlọ́run tó yọ àwọn ẹ̀kẹ́ kọ̀ọ̀kan fún wọn tó jẹ́ bí ìwé táàdámọ̀ kódà nínú rìwáyà kan wọ́n ní ìwé tọ́lọ̀ fúnra sáyé ó lé ní ọ̀dẹ̀ abáàlá yìí hàn gbogbo àwọn àwọn tá a mọ̀ tókò kìtàbù láyé táwọn lónìí àwọn Yahuda àti nàṣọ́rọ́ àwọn Júù àtàwọn kìrìsìtẹ́nì

wípé ànábì kẹnìkan ó padà wáyé lẹ́yìn ẹ̀sìn nígbà tí ìsìnkú muhammad wáyé ti kọ́ra ìsọ́ sí mẹ́rìyàm nígbà tí ọmọ ìsírẹ́lì Ìní ọlọ́dún láàrin ẹgbùn. àdílẹ̀ yóò wà bímọ káni wọ́n tiẹ̀ kálọ́mọ ọlọ́run ní kálọ́ ni ẹ bí wọ́n ti ń pòyìn kálọ́mọ ọlọ́run tiẹ̀ ọlọ́run ọba kò káyọ̀ wọ́n tàbí ìbàjẹ́ wà ìta wa. nàbí yóò ìta ọlọ́run kò lámì ìdí wà lámì yóò láti wọn ò ní bíbí náà bí ọ ìwọ bí ọ ò lè bí ò àbíkú ètò bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ni ó sì kẹ́ ẹ jẹ́ bá bí ó lè bí yẹn àdéhùn òbí ọ̀nà ìgbókó yóò bí yẹn òun ni kọ́ọ́lì kùkú gbogbo nǹkan ọlọ́run dá ó tó tayọ ó mọ́ta níyàwó ọlọ́run jẹ̀ náà ọlọ́run fi mọ́ta níyàwó ẹ̀ ibo nílé ẹ̀ ibo làwọn àdébì jẹ́ bóyá pé ọlọ́run lẹ́yìn tàbí ìlú kọ̀ọ̀bẹ́ ìlọ́lọ́ ìlẹ́sà ọlọ́run ò ní fámìlì láàrin wa. ìtàn sọ fún wọn pé Inni ọdún láyé ilé ikọ̀, ó ní àdókítọ́ náà ni mo jẹ́ fún yín. Ọtí gan ní máa bá ẹ̀nà ẹ̀dá ìyàmí náà sọ̀rọ̀. Mo wá jẹ́ ìjẹ́rìí fún yín lórí nǹkan ń bẹ nínú tírà àtàná àbúrẹ́mọ́sá. Wọ́n mú bá ṣèrọ̀ ń ṣèrọ̀ tún wọ́n bá ṣìrọ́ bí rọ̀súlé mo ti bá pín ní òlé pa òjíṣẹ́ kan. Yẹ́ bí mi ń bà dí. Ṣé yóò dé lẹ́yìn lẹ́yìn tí ń bá lọ jẹ́ Ahmed. Títí mọ̀ Ahmed. Ahmed lọ́kọ̀ rẹ̀ mọ̀ jẹ́ tàbí jẹ́ Ahmed jẹ́ náà. Sallallahu alaihi wa sallam. Adébìnrin jẹ́ Ahmed. كما جاء من حديث عند الإمام البخاري عليه رحمة الله أنا من لو قمار المنجة من محمد nínú ẹni Ahmed nínú ẹni Mahi nínú ẹni Hashir nínú ẹni Akif wọ́n ní mara àwọn yẹn ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wá pé nìkan àwọn ogun rẹ̀. Tọ́lọ̀ bá ń sọ fún wa nígbà yàtà ìsú ìsinmi rẹ̀ lélẹ́yìí àwọn bàbá ìsọ̀rọ̀ ìgbà náà àwọn tí wọ́n tẹ̀lé ìsára náà wọ́n gbọ́ nígbà ànábì kan bọ̀ lẹ́yìn ìsá tẹ́jẹ́ Muhammad tọmọdé Ahmad ṣùgbọ́n wọ́n ń retí ẹ̀ wọ́n ń retí ẹ̀ ṣùgbọ́n ìrètí yẹn ibi tí wọ́n rò pé wọ́n gbà wá kọ́ lọ́gbà wá. Fọlọ́mẹ́jọ́ ẹ̀hún obìnrin bá ń ṣe ní èròǹgbà ọmọ iṣẹ́ ni tí Muhammad òun náà padà bàbá wa lẹ́sí ń padà wá iṣẹ́ ilé ni wọ́n. wọ́n ti wá rò pé tẹ̀sán ló ti di ti kẹ́ ó tẹ̀lé nínú olúwa kẹ́kẹ́ kọ́ pé ìdílé ti wà láti jẹ ìmámù ńgbà wọn wá jẹ mọ́mù ìdílé bàbá wa kẹfà ó jẹ mọ́mù ẹ̀yìn karùn ó jẹ mọ́mù ìkẹ́tì jẹ mọ́mù ńgbà wa kórè eléyìí bóyá kàn wá sọmọ tó kéwú lẹ̀ wọ́n wá ní ní tó tẹ̀lé ní ìdílé àbájẹ mọ́mù gbó àlejò mọ́mù lu ibi bábìlì ilé ẹ̀jẹ̀ kọ́ sí mú mọ́mù kò sẹ́ tó kéwú mẹ́ ilé kíníkà lókè ilé bàbá lókè ọya ẹ̀já mú mọ́mù náà bẹ́ẹ̀ àwọn àfáà tó kéwú mẹ́mẹ́ àwọn ti sàdódò kọ́bà yarí láìlẹ́ àwọn ẹ̀rọ ajẹ́ kọ́dà kọ́dà bá ń gbóná ní ìdílé wa wọ́n ti jẹ́ ìmọ̀mù táwọn tó pé kò lè yọ ìdílé ìmọ̀mù àìsí ilé tó mọ̀mù kí wọ́n lábí tó mọ̀mù ìmọ̀ ẹ̀sìn adébìnrin yẹ̀wò fún olùkọ́ àkùrọ̀ ohun ti kìtà àbẹ̀là ẹni tí ọmọ ẹ̀sìn mẹ́mọ̀ fáwọn èèyàn ẹni tó mọ̀ kùrọ̀ lè kàwé ní sùn mi wọ́n sọ pé ẹ faculty of arts ẹ̀ ẹlòmíì jẹ́ ẹlòmíì jẹ́ pòfẹ́sọ̀ àbújọ́ tó níbi àárá ìfàmìsọ̀ ìfẹ́ ẹlẹ́rìí ṣe ẹ tí ó ti mẹ̀kẹ́kẹ́ rẹ̀ ẹlòmíì ṣe àwọn méjì àkóṣe àwádìí lè rí lẹ́sì mi bí ẹsẹ̀ ẹ máa ń sà kò lábọ́ tó sì gbọ́ fìyànjẹ́ lábára tí ò lè fọ́ mi ẹran. ìmọ̀lá mi ṣe bẹ́ẹ̀ lọ àdébìnrin ẹni tó mẹkùnrin láti ká jùlọ ẹ lò àwọn ọmọdé sọ yìí ti wá rò pé ọ̀rọ̀ orí ṣùgbọ́n nígbà táwọn yọ ọjà dé. ọ̀rọ̀ jẹ́ òun bìnrin báyìí. ẹ̀rọ ìjọba ti sọ pé àwọn yẹn ti ń rámọ dárọ́bì fẹ́sẹ̀ ilẹ̀ ń bá mi pé ni bí báwo ni màá gbé ìjà náà bí ọkọ̀ bá sí. ojú kan kò tún tó kọ́ ọlọ́run fẹ́ dẹ́gbẹ̀gbẹ̀ ó gbọ́dọ̀ ibi báyìí Ọlọ́mọ jẹ́ obìnrin bá ṣe rẹ̀. Ọlọ́mọ bá ní mọ̀sánà bí wá jẹ́ pẹ̀lú olú ẹ̀sẹ̀ rẹ̀. Bọ́ọ̀lù àtàbí ọkùn mi wá ní ti pé ààrẹ jàgbọ́, ààrẹ jẹ́lẹ̀ kìí jẹ́ bí wá. Ààrẹ sí ọmọ ìtàwà náà rẹ̀. Pẹ́ ọmọjọ́ orí, òní wà mọ́ ìwá ti wá ti wá, ẹ̀ òní àwọn akọ akẹ́ mú èbí yà, kúrò àwọn ìfẹ́yẹ̀ ta sí lọ ta sí kí o. Àbá ẹjẹ́ gbà bá wọn ẹ̀lẹ́nu. Wọ́n ti pẹ́ ẹ̀rìn ó tẹ́lẹ̀ ìsìn kọ́mọ́ ìpín ìkàkí dáàbò torí pé ìmọ̀lá kìí tẹ̀sí ní àbára tí lọ́pọ̀lọ́ ìsẹ̀lẹ̀ ó ní ìmọ̀lá lábí ní ọgbọ́n ògbé ìmọ̀lá láti ní ọgbọ́n ògbé ìmọ̀lá láti ní ọgbọ́n ògbé àwọn ọmọdé sọ yìí tí ó tó yé wọn ní pé ọ̀rọ̀ ilé lọ́gbà ọlọ́run wá jẹ́ lọ́bí jáde lómi wọn wá jọ̀bọ́ ọlọ́run wá fi sọ pé wà mẹ́sẹ̀lẹ̀ pọ̀lẹ̀bí náà wọ́n mẹ́sẹ̀lẹ̀ náà wọ́n tó ní kí dára lábí bá ìlàmí

ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب ọlọ́run wá ní ẹjẹ́ sọ fún náà wà lọ́wọ́ gbogbo ẹni tó àbójẹ́ àyìnrín àbójẹ́ nítorí ọjẹ́ máa yẹ fún ọgá Ẹgbà ilé ṣe àìkètò ní sí àwọn àti ọlọ́ àwọn àti ọlọ́ àwọn ọ̀rọ̀ ọlọ́rọ̀. Fàínà látàrí olùfẹ́sà. Fàínà máa sàrẹ́ olùfẹ́sà, ọlọ́run bá yára lẹ́gbẹ́ ọmọ rẹ̀ pé iṣẹ́ yẹn ó dàrú mọ́tọ́ lójú pé ẹnìkẹ́ni títí kí sẹ́ni ti ápọ̀ láyé nígbà tí a ní ṣe máa ti kú kí sẹ́ni àbóṣe ìṣàgbó àbóṣe kan nígbà tí a wá ní gbogbo wọn sẹ́yìn iná gẹ́lẹ́ jà àwọn èmi à máa tẹ́lẹ̀ iná tó ti gbọ́dọ̀ ọba yóò tó kún gẹ́gẹ́ òfin sẹ́yìn lẹ́mọ̀ yóò tún pariwo yẹn. tó bẹ́ẹ̀ jẹ́ pé nínú hàdí àdébùtà sọ pé iná máa fi gbé iná máa fi gbé alimimazid ọlọ́run ṣe wọ́n tún kù bá máa lo hijab máa borí ọdọjọ́kùnrin máa yàpọ̀ òfin ọlọ́run tí yọ́lọ́ máa ní kò ṣe máa ṣe máa kírun máa gba àwẹ̀ látàmẹ́gbà Muhammad torí pé iná yẹ tí ó gbọ́yìn láàṣẹ̀sìn mọ́ tabalá máa ya apá ọlọ́run lọ́nà ní oṣù gbà wà lóṣù máa pé a lè máa sí ìlọsù ọlọ́run tí wọ́n tún kù kò wá ní yó ní yóò fi tẹ́lẹ̀ kò wá ní yó lẹ́lẹ́ àgbọ̀dọ́ ọba tó gbé gìgísẹ̀ ọlọ́run ọlọ́run wàá gbé gìgísẹ̀ lórí iná ọlọ́run gba ilé òdò wá rẹ̀ yóò tó wá gbà tító tó yẹ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹgbẹ́rẹ́ nígbà tí wọ́n ṣe ẹ̀kúnlẹ̀ ọlọ́run tó wà fún wa ẹ̀sùn lẹ́nu ó tẹ́rẹ́ ọjọ́ ṣe rán torí pé àjẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àjẹ́lẹ̀ àjẹ́lẹ̀ náà já ààyè ìṣúra àtùmọ̀ náà lọ síbẹ̀ ọlọ́run ní báyìí náà lọ́ àṣẹrí òun lè ṣètàn ẹ ń bá sọ pé ìsáàmù kọlọ́nà ìsáàmù ló wọ́n máa ṣe ògùn lọ́wọ́ máa ṣe ọbàbá lọ́wọ́ máa ṣe ẹbọ lọ́wọ́ máa ṣe eégún lọ́wọ́ máa ṣe

فتندم إلى القدر غير ساتي وتصائب يناديك المنادي وتشكى إذ يناديك المنادي وتشكى إذ يناديك المنادي فتندم فتندم فتندم هجك Látàndàmù ẹ̀rọ ní sẹ́bẹ̀kọ́ ìzádi. Látàndàmù ẹ̀rọ ní sẹ́bẹ̀kọ́ ìzádi. Wọ́n bá lọ múlẹ̀ èdè láwọ̀ àdàbẹ̀. Bí ẹ̀mà ilé pàjúdé láì tẹ́gì nìjàrá. Ìjọpẹ́ láì kọ̀lé o. Ìpínlẹ̀ ìramọ́tò. Ìpínlẹ̀ ìwọ̀sán ńlá o. Ìpínlẹ̀ ìdẹ́fìlà ńlá o. Ìpínlẹ̀ ìfẹ́yàwó láì bímọ o. Látàndàmù ẹ̀rọ ní sẹ́bẹ̀kọ́ ìzádi. Bá

ṣùgbọ́n tó rí bá kìí àmọ́ ilẹ̀ ohun wọ́n dára ta ni wọ́n tẹ kìí ta ń tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ló sọ wọ́n ti bẹ́ẹ̀. wọ́n máa ń yọ ọkàn ní ayé tí lọ́wọ́. ọjọ́ wọ́n sọ ní ìwà. ilé yìí fi yé wa pé ọlọ́run ye wa pe wọ́n ṣe إن الإمام المسلم رحمه الله ألم يقول يا واقي والذي نفسي بيدك àbí mo fọ́lọ́run sábì mi ń bẹ lọ́wọ́ ẹ̀ mo búra ẹnì kẹ́kẹ́ ò máa bẹ mínárààtì ilé umma inú àlè umma yìí tó jẹ́ pé mo bá láyé àbí nígbà tí n sí láyé iná bílẹ́rì òṣèlú bí tí ó wá dá ìsìláàmù tí mo mú wá gbọ́ àdébìnrin mo fọ́rọ́ ọba apá mo fọ́rọ́ ọba búra ilá kára mi ní àṣàhábì náà àdébìnrin kò sí mi tí ó ti wà lọ́dọ̀ ọlọ́run iná ni ó wà iná ni ó rà á sí. jẹ́bẹ́ gbogbo yẹn jẹ́ ríkọ́ bí mùsùlùmí bí mùsùlùmí kọ́ burú tó lẹ́sẹ̀ yóò padà jẹ́ ọlọ́run lè padà fi kẹ́ bá lò kó padà jáde ní ọ̀nà. ṣàyẹ̀dí فأن النار مثوى الكافرين وأن النار مثوى الكافرين وأن العرش فوق الماء طافي وأن العرش فوق الماء طافي وفوق العرش رب العالمين وفوق العرش رب العالمين òun jẹ́rìí ṣàyẹn tó bí wọn lábọ́rọ̀ jẹ́rìí ní bẹ́ẹ̀ pé àdéhùn ọlọ́run lòdò ní kí àdéhùn ọlọ́run ni pé ẹ̀ta rẹ̀ àbílẹ̀ ẹ̀sọ̀ ọ̀rọ̀ lọ́jẹ́ tó fi wáyé láti bá wá ní ìsìlámù gbó yẹ̀wú Wàhálà náà rọ̀mọ̀ sí wọlé káàkiri. Àwọn ọjọ́ ni pé iná ni ibùdó sí àwọn kèfèrí. Ẹjọ́ bá ti jẹ́rìí bẹ́ẹ̀, ó náà ti dàpọ̀ àtàrẹ́jọ́ lọ. Eléyìí, omi ilé ń kálukú ó mú dání pé ẹ̀sìn àdínkù

اليهود ببيت صولي àfáà yìí ń ti ẹ̀ nígbà wọ́n rán ọkùnrin àwọn àfáà tí wọ́n ti lọ wà láyé àfáà ni wọ́n lájọ́ pé kí ló kí ló kí ni mùsùlùmí kí ni mùsùlùmí wá débi oore pàtó kí ni mùsùlùmí wá débi ayé ayé báyé bá kí ni mùsùlùmí wá débi kí ni mùsùlùmí wá lójú orin ilé oúnjẹ ọ̀pàdà kan ọmọ ẹgbẹ̀ṣẹ̀ níwájú ọlọ́ àjẹ̀ ló tún fìlà kárí ẹ̀ ṣeré ìmọ̀ni yóò tún wà máa dínkù ọlọ́run ìdọ̀tí tó máa rí lórí ẹ̀mí ẹ̀ ibà wà bọ́ sọ̀rọ̀ tó dún làákàrè wá tó wúlò fún ẹ̀ tó bá ẹ̀ làákàrè lọ sí ọmọkọ lájá mẹ́ wàdà wọ́n wá lọ sọ́dọ̀ àwọn Júù àwọn Yahudi farabalẹ̀ sọ díẹ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣe owó owó mẹ́ ó tún padà lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀sọ́ àwọn kìrìsìtẹ́nì ó sọ díẹ̀ ẹ̀sìn wọn owó ti tẹ̀lẹ́ owó ti kérúbù owó ti mẹ́tọ́dísì owó ti bátísì ọwọ́ kátólíìkì owó wọn lẹ́yìn kọ̀ọ̀kan bá ó sọ ní wọn owó ọwọ́ apàdà wá sínú Islam ọwọ́ àti Islam náà kalẹ̀ ó ti bẹ̀rẹ̀ ọ̀sán rẹ̀ ó sọ díẹ̀ owó dáadáa ah! àwọn ẹwà ń béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ mọ̀ tó bá pọ̀ níbi ẹni pé bí rìsáàjì ni bí kí èèyàn ti project ẹ̀fún òdìkọ́ wá dìfẹ́ndì ẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀yìn tí ẹ kàwé. nígbà tí wọ́n wá délẹ̀ gbogbo yẹn wá fẹ́ gbọ́ tó mú bọ̀ wọ́n wá lọ bá dẹ̀wọ̀ kan fún ní ẹ̀yìn sí ìlé ti dé fún mi. ǹjẹ́ ẹ bá pọ̀ tí gbogbo àjọ ń fèsì fún ǹjẹ́ wọ́n wá pọ̀ tí ó fèsì tí ń wí nù. ìwà ولو شاء ربنا كنا يهودا وما دين اليهود بذي شكول وما دين اليهود بذي شكول ولو شاء ربنا كنا يهودا èsì tí mo rí ìwádìí mi recommendation conclusion tí mo rí mi project tí mo ṣe òun náà ní ṣá arákùn náà náà Yahuda à jẹ̀bẹ́ ká ní ọlọ́run ọba fẹ́ ni ká ní ọlọ́run ọba fẹ́ ká ló nílé èrè ọlọ́ni fún náà Yahuda gbogbo àwọn tá ń bí àfààfà àtọ́ta ṣe wa jù àbájẹ́ Yahuda là àbájẹ́ wọ́n ní ẹ̀mẹ́ wo bóyá ẹ̀lẹ́nu ń bẹ́ wà máa ní inú ìyàwó ó ní bẹ́ẹ̀ sí ní ẹ̀sìn yahudi ẹ̀sìn àwọn jíù kìí sí ẹ̀sìn tó bá làákàrẹ mú ẹ̀sìn jíù ẹ̀lọ ẹ̀lọ kàlépa ìgbìta àwọn jíù ẹ̀sìn wọn ó ní jẹ́ ẹ̀sìn yẹn ò bá làákàrẹ lọ ó ní tọ́nà bá ní káwọn náà mọ̀ ṣe ó tó wá ní wàrà ọjá rọ́pùnà kùnà nàkọ́rọ̀ ọjọ́ rọ́pùnà kùnà nàkọ́rọ̀ òdìrárùn bá ní bí jábẹ̀lì ìjẹ̀lì ní márùn bá ní bí jábẹ̀lì ìjẹ̀lì ní ẹ̀mà ìfòyìn jẹ́ ìdámọ̀ ẹ̀wí ni pé wà láwọ́ ṣá rọ́pò rẹ̀ kò rìnà síbẹ̀ rọ́pò rẹ̀ kò rìnà bá fi jàbá ní jẹ fi jàbá ní jẹ márùn-ún bẹ́ẹ̀lì fi ìjẹ̀bẹ́ àbá ní láúṣẹ́ àrọ́kùnrin ẹkùn náà nẹ̀sọ́rọ́ tọ́rọ ń bá fẹ́ ní gbogbo àdọ́ ìbájọ́ fi tẹ́ wọ̀lọ́ṣẹ́ àrọ́kùnrin ẹkùn náà nẹ̀sọ́rọ́ àdìsọ́kọ̀ alẹ́gbẹ̀rẹ̀ máa jẹ́ paul alẹ́gbẹ̀rẹ̀ máa jẹ́ elizabeth alẹ́gbẹ̀rẹ̀ máa jẹ́ ìfíṣẹ́ alẹ́gbẹ̀rẹ̀ máa jẹ́ ẹ̀má oríṣi àwọn ọkọ̀ ọkùn ló kálukọ̀ bá máa jẹ́ ìtàbí ń Ibrahim tàbí jẹ́ Suleiman tàbí jẹ́ Sa'id tàbí jẹ́ Abdullah tàbí jẹ́ Zulaikha àtàwọn ọkọ̀ lẹ́ẹ̀rẹ́ rẹ̀. Ọjọ́ rọ́bùnà kò iná rẹ̀ sọ́rọ̀. Kìí ti bẹ́wọ̀n láti ra wa bẹ́ẹ̀ tọ́lú jọ bẹ́ẹ̀. Ọjọ́ pẹ̀rọ ọmọdúnlélá ẹ̀rọ bí. Àrẹ ni ó fi ní ẹ̀rọ mi. Ọlọ́run ìbí dúpẹ́ nígbà tí wọ́n bí mi tí wọ́n bí mi tí النصارى ويقابلوا قوم النصارى خطوة للتبعير للتبعير النصارى الحمد لله الحمد لله رب جماعة ما عندك أنا مو فيها فين النصارى Àbáwájẹ́nà àlàwájẹ́nà sọ́rọ̀ ní kí wọ́n máa ṣe máa rùn. Máa rùn bẹ́ẹ̀ ni bí jẹ́ bẹ̀rẹ̀ jẹ́ Márùn-ún gáàlì bí ìjàbá ní ìjẹ́ yìí. Èta bí ṣe rúrà dáwà táwọn wọ́n dáa rùkẹ̀ táwọn wá fún láti lọ wá sí. Àbá lọ mọ́ àpàdé lórí àwọn òkè, òkè ńláńlá, jẹ́bà ní sí Gálílì, bí òkè Kéṣòro wá, bí òkè ìlànà ìlera. Ìpópẹ́ àwọn òkè ẹkú, tàbá ti náà pàdé. Márùn-ún gáàlì bí ìjàbá ní ìjẹ́ yìí. Márùn-ún gáàlì bí ìjàbá ní لكننا خلقنا إذ خلقنا لكننا خلقنا إذ خلقنا حليفا ديننا عن كل جيل حليفا ديننا عن كل جيل لا لا wọ́n dá wa ìdíkùnà ìdíkùnà nígbà tí wọ́n dá wa wọ́n dá wa ní ànífà dínúna àwọ̀ dínúna ìlànà táwa ní ìlànà tó mọ́ gẹ́rẹ́ ìjàmbá Ibrahim ọlọ́run Ibrahim ní hanifan ẹni tá a fà lẹ́sà ni ẹni máa ní kó nìgbò tí ọ̀dà ìsìláàmù mọ́ ọmọ ní wà ọmọ ní lórí ọmọ lẹ́sìn bọ́bá tọ̀ ọ́ sábà àwọn tí a súnmọ́ nìyí ni wọ́n bí ẹ sọ òní sábà wọ́n parí éèlà wọ́n parí ìgò oṣù rẹ̀ kò síwẹ̀ jẹ́ wẹ̀ lóhùn àti ẹkọ̀ rẹ̀ lápẹ̀tọ̀ kò síwẹ̀ jẹ́ wẹ̀ bí ọba bímọ tán ó lè fún lára rẹ̀ kò síwẹ̀ jẹ́ ọmọ àárẹ̀ bá nígbà mọ̀ wá wí ni pé ọlọ́run bá wà á ti mọ̀nà báyìí àjẹrì ikú ọlọ́run bá yẹ kan lọ àgbà àgọ́ bóun nìkan lọ lọ àwọn mọ̀lẹ́kà tí ó ṣe àjà wọn lẹ́jọ́ àwọn mímọ̀ àtẹ̀lọ́rọ̀ wọn a ti dà pé dínú tó ọgbà tó ọgbà yẹn ti nìlá àtìmọ́ àwọn oṣù kìtà àwọn ta fún díà wọ́n yà pa kéèta ni wọ́n ṣe lámùlọ̀nà wọ́n fẹ̀rẹ̀ ṣe kéèta ni wọ́n ti nínú bínú wọ́n ṣe tó bá nípa àti wọ̀n lọ́mìnà báyìí wọ́n ti bí wa mùsùlùmí àti ń lò ṣẹlẹ̀ ìmùsùlùmí lọ ní táwọn àmọ̀ wí ni pé wọ́n bá náà لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت ọba kẹ́kẹ́ lórí ọjà lẹ́yìn ẹgbẹ́ ìsìlámù lọ́nà àrẹ́bì ní òjíṣẹ́ rẹ̀ o sì ń gbèrò kó tó lórí ìsìlámù lọ́gbọ́n lọ́n gba ara ara. ó bá náà náà tún ní kí mo ló bá náà ọ̀rọ̀ àjọ ìdílé